alhamdulilayi rabil alamin fama salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi wa mawalawo bi hisan la yomidi adúpẹ́ fún Ọlọ́run ọba àtọrọ àlékún kí àti àlékún gẹfà ní sallallahu alayhi wa sallam kẹrẹ kí ọmọ bá wọn. èyí ni àkọ́tún ètò yín ètò wa hudan wa bushra tí ó máa gun orí afẹ́fẹ́ báyìí gẹ́gẹ́ bí a sì mọ̀ pé òní jẹ́ ọjọ́ kejìlélógún nínú oṣù ramadan ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a lè jàǹfààní ọ̀rọ̀ lóye bíi náà látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà Sharafdin Gbadebo Rọ́jí kí ọlọ́ba kí ọba ṣe rọrùn bisimilá. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹ jẹ́ ká rán létí nípa díẹ̀ nínú àwọn àdájọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tó jẹ mọ́ as nínú rẹ̀ ẹ̀rí pa ti sàlàyé síwájú pa kí suratul fatiha èèyàn bá jẹ́ imam èèyàn bá jẹ́ ẹni tó wà lẹ́yìn imam èèyàn bá sì jẹ́ ẹni tí ń dá sọ́láàtì ṣe kò bá jẹ́ sọ́láàtì tá à ń tí ń kí ó jẹ́jẹ́ àbí tá à ń tí ń kí ó sókè kò bá jẹ́ ọ̀ràn èèyàn kò bá sì jẹ́ náfìlà a sì ti sọ pé ọ̀ràn èèyàn náà tún ní ká ké fatiha nínú gbogbo rákà kọ̀ọ̀kan àyàfẹ́ni tó bá ṣe pé òun pẹ́ dé ọpẹ́ dé ọba ìmáàmù ní rúkúwọ̀ ẹni tó bá bá ìmáàmù ní rúkúwọ̀ ó ti bá rákà yẹn torí kò finú fẹ́ dọ̀ máàmà fi fatiha sílẹ̀ ó sì ti ṣẹlẹ̀ lẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam rí hadithu abi bakra radiyallahu anhu tó ṣe kó wá sí ibi tí ó ti darapọ̀ mọ́ àwọn jamaatan alẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ó wá bàkú anabi ti rúkú ó sáré wọ ó ó rúkú síwájú kó tó débi tí sáfù parí sí kò fatiha màtán parí sọlá anabi ní ta lẹni náà tó sáré wọ inú sọlá torí kó anabi sọ pé mò ń rí yín gbẹ̀yìn mi gẹ́gẹ́ bí mo ṣe ń rí yín gbáwájú mi abu uh, abubakra ó wá sọ pé mi ni anabi ni zadakallahu hirsan wala ta'ud ọlọ́run ó jẹ́ kí o tún ní àlékún àti máa gbìyànjú láti sin lọ ọ gbọ́dọ̀ tún ṣerú ẹ̀ mọ́ bọ́tà anabi ó sọ pé kó tún rákà yẹn sí ẹni tí ò bá wá ma fatiha ké gẹ́gẹ́ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ gba islam àbó ti gba islam ti pẹ́ kọ̀kẹ́kọ̀ọ́ nípa fatiha àbí ó tiẹ̀ ń gbìyànjú láti kọ́ kò tí ì irú àwọn ẹni tó ṣe pé wọn ọmọ fatiha ké kí ni táwọn ọmọ ké nínú sọ láti wọn wọ́n máa ké ntí ọba rọ̀ wọ́n lọ́rùn nínú alukur'an yàtọ̀ sí fatiha wọ́n ní wọn ò tún máa kankan nínú alukur'an wọn máa fatiha wọn ò sì máa kankan nínú alukur'an tó tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ yẹn wọn máa sọ ní subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar wàlá hawla wàlá quwwata illa billah eléyìí àlè imaamu abu dawud àti imaamu tirmidhi wọ́n gbé jáde nínú tírà wọn ẹnìkan ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀sìn islam wọ́n wá sọ fún anabi sallallahu alayhi wa sallam pé wọn máa fatiha ké anabi ní kó máa sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah wàlláhu akbar wàlá hawla wàlá quwwata illa billah ó jẹ́ hadithun hasan tó tó bá jẹ́ pé ìbẹ̀rẹ̀ sọ́láàt èèyàn bá pẹ̀lú imam èèyàn bá pẹ̀lú imam rákà kejì lèèyàn bá rákà kẹta lèèyàn bá rákà kẹrin lèèyàn bá gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé síwájú à ń tún rárá wa létí ni ìntọ́ kọ́kọ́ bá pẹ̀lú imam yẹn òun là kọ́kọ́ sọ́láàtì rẹ̀ ìntọ́ kọ́kọ́ bá pẹ̀lú imam òun là kọ́kọ́ sọ́láàtì rẹ̀ nígbà tó o bá dìde wàá pé sọ̀láàtì rẹ ni kì í ṣe pọ̀ san gbèsè padà wàá pé sọ̀láàtì rẹ ètò túmọ̀ sí pé o ti ní rákà alákọ̀ọ́kọ́ ajẹ́ pé rákà ẹlẹ́kejì àtẹlẹ́kẹta àtẹlẹ́kẹrin kò ní ṣòro fún ọ ẹ jẹ́ ká fi sọ̀láàtì magrib ká fi ṣàpèjúwe èèyàn bá imam lórí rákà ẹlẹ́kẹta nínú sọ̀láàtì magrib sọ̀láàtì magrib tó bá imam lórí rákà ẹlẹ́kẹta yẹn àyípo ní rákà alákọ̀ọ́kọ́ tiẹ̀ ajẹ́ pé ńgbà tí lè máàmù bá sálámà wàá mú rákà ẹlẹ́kejì tiẹ̀ wá ó sì máa yí pé ní rákà ẹlẹ́kejì sọ̀láàtì magrib fati àti súra láàké ńbẹ láàké sókè lẹ́yìn rẹ̀ wàá jókòó wá sàtáyà torí rákà rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé méjì ni lẹ́yìn rẹ̀ wàá dìde láti mú rákà ẹlẹ́kẹta wá rákà ẹlẹ́kẹta sọ̀látùl Maghrib tó bí wọn náà ti mọ̀ pé jẹ́jẹ́ là máa kí ó ń bẹ̀ fatiha nìkan ló sì kà ń bẹ̀ tó o bá ti ké fatiha rẹ̀ tán àjẹpọ̀ ti sọ rákà ẹlẹ́kẹta nù wàá jókòó wá ṣe at-tashahhud tó o bá ti parí àtàyà ẹlẹ́kejì yìí tán àjẹpọ̀ ti parí sọ̀láàtì rẹ̀ nù bó ti ṣe máa ṣe sọ̀láàtì rẹ̀ nù à ń bá sọ̀láàtì lọ ilẹ̀ yẹn bá so ẹni tó so nínú sọ̀láàtì báwo ni ó ti ṣe ṣe àbí kò tiẹ̀ jẹ́ wípé ọ̀n bá sọ̀láàtì lọ ó wá ṣẹ̀ṣẹ̀ rántí wípé à ó ti lálùwàlá tẹ́lẹ̀ ṣùgbọ́n sókótó ti pọ̀ bẹ̀rẹ̀ sọ̀láàtì báwo ló ti ṣẹ̀ṣẹ̀ wàá kúrò nínú sọ̀láàtì yẹn tọkàn tara wàá kúrò nínú sọ̀láàtì yẹn tọkàn tara wàá gbéra rẹ kó omi tó ń ti ṣe sọ̀láàtì yẹn ó bùkátà láti sálámà sọ́tún àbísòsì ẹ̀rí kó ọ̀pọ̀lọpọ̀ ńgbà tá lùwàlá wọn bá jẹ́ àwọn mọ̀ sí asàlámù alaykum asàlámù alaykum pèkìnì. so tòró ò tí ì parí sọ̀láàtì ẹni tó bá ti parí sọ̀láàtì ní máa sálámà bẹ́ẹ̀ náà ni kọjá pé ọ̀nbá lọ náfìlà yẹn ọ̀sẹ̀sẹ̀ sí allahu akbar ni ni wọ́n bá ń ṣe kọ́ọ̀mà ọ̀fẹ́ wàá fi náfìlà yẹn lẹ̀ kọ́ lọ darapọ̀ mọ́ imam kí wọn náà lè ba láǹfààní àti ṣe sọ̀láàtù jamaa o bùkátà láti sálámà síbi kankan tó rò tí ì parí sọ̀láàtì rẹ̀ wàá kàn fi bẹ́ẹ̀ lẹ̀ ni tó bá ti fi ibi tó wà ńlẹ̀ tó lọ darapọ̀ mọ́ jamaa o ti parí nìyẹn nínú hadithi aisha radiyallahu anha òun náà gbà wá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ni idha salla ahadukum fa ahdatha فليمسك على أنفه ثم لينصرف أخرجه أبو داود وابن ماجه بسند صحيح anabi sallallahu alayhi wa sallam ni tẹnìkan ní bá ń bá sọláàtì lọ nìṣó lọba búṣó lórí sọláàtì rẹ̀ anabi ni kó fọwọ́ rẹ̀ dìmú rẹ̀ mú kó fọwọ́ dìmú mú bí ìgbà tí amúrun sẹ́mu rẹ̀ lẹ́yìn náà kó fìbẹ̀ sílẹ̀ lẹ́yìn náà kó fìbẹ̀ sílẹ̀ ẹ wọ ẹ̀kọ́ ẹ̀sìn islam islam kò fẹ́ kí o ṣèṣe pé ẹ̀ ìṣó lọ sólò ń fi fìbẹ̀ lẹ̀ ṣe bí ẹni pé àmúrun lọ́sẹ̀mù rẹ̀ kò fi jáde kúrò nínú mọ́ṣáláṣí kò fi jáde lọ tún àlùwàlá rẹ̀ sí wọn sọ pé kó sálámà bákan náà eléyìí tó jẹ́ súnà òun náà ni pé kéèyàn gbìyànjú nínú rákà kọ̀ọ̀kan kéèyàn máa ké súrà lódindi kéèyàn máa ké súrà lódindi tábà wá ké súrà lẹ́yìn rákà lẹ́yìn rákà alákọ̀ọ́kọ́ ká ké súrà tó wà níwájúwájú kó jẹ́ pé ìtaka ní rákà ẹlẹ́ẹ̀kejì yóò jẹ́ èyí tó wà lẹ́yìn lẹ́yìn ìtàlákọ̀ọ́kọ́ kèsì ká ti kọ́kọ́ ké eh, súrà kan bíi sóràtò dọ̀ha nínú rákà alákọ̀ọ́kọ́ ńgbà tá a bá wá dé rákà ẹlẹ́kejì ká máa kí àyà kan nínú sóràtò nìsà àhàó eléyìí kọ́ àbí kò ti jẹ́ pé kul a'udhu rabbin nas ńlẹ̀ kí rákà alákọ̀ọ́kọ́ ní rákà ẹlẹ́kejì àwọn akẹ́ alam nashrah laka sadrak rárá o alam nashrah laka kọ́kọ́ lẹ́yìn náà kul a'udhu rabbin nas ó wá tẹ̀lé eléyìí ni èyí tó jẹ́ sunna anabi sallallahu alayhi wa sallam kò sì sí ní tó burú kéèyàn kéju kéèyàn ké súrà kan ju ẹ̀ẹ̀kan lọ nínú dúró kan nígbà tá a bá ní afẹ́ dúró kọ́pẹ́ ìwọ kí ó kan lọ títí ọmọ ké lákètúnkí ọmọ ké ọmọ ké lákètúnkí so ṣùgbọ́n kò ní dáa kó jẹ́ pé gbogbo ìgbà bó ṣe máa ṣe ni wọ́n ti máa mọ̀ ẹ̀rí yóò tún dẹnu kejì o yóò tún dẹnu kẹta rárá o máa ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan láàrin torí ẹ̀ nínú tó jẹ́ àti tó jẹ́ kò sí ní tó burú kó ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ súrà kọ̀ọ̀kan là ń ké là ń rúkú àbí parí ìparí àwọn súrà là yàn láàyò tá a máa kà tá a máa rúkú àbí kọjá pé àárín láàrin là ń ti mú kò sí tó burú nu gbogbo eléyìí báyìí kì í ṣe tẹ́ wàá sọ lẹ́nu pé parí súrà náà ni wọ́n máa ké yọ́ máa yọ àwọn àdá ìparí ìparí súrà ká ní kò sí tó burú mbẹ́ ẹni tí ń ṣe sọ̀láàtì àyè àti àti dákẹ́ ìdákẹ́jẹ́ ìtàlákọ̀kọ́ yẹn là máa fi ṣe dùwà istiftah àdúrà tá a máa fi ṣe sọ̀láàtì àdúrà bẹ̀rẹ̀ eléyìí tá a ti ṣàlàyé síwájú pé Abu Hurairah bíi anabi sallallahu alayhi wa sallam léèrè kí lẹ́ẹ̀ máa sọ nínú dídákẹ́jẹ́ tẹ́ máa dákẹ́jẹ́ lẹ́yìn tẹ́ bá ṣe Allahu akbar alákọ̀ọ́kọ́ tánú sọ̀lá mo rò pé lẹ́yìn náà ń gbọ́yùn ẹ̀yin lè máàmù gbogbo ẹ jẹ́ ká ṣàkíyèsí òfin Ọlọ́run ńṣe lẹ́yìn síwájú àwọn èèyàn torí ẹ wá ní ẹ ǹjẹ́ yìí kanu tí bàtà àwọn màlìkí àni pé tí wọ́n bá ti sọ Allahu Akbar yóò kì fati alẹ́ kan náà ni ọwọ́ àtúmọ̀ sí pé ní tí wọ́n sọ lọ́dọ́gba ni ní tí wọ́n sọ ọ̀dọ́gba jàre ètò ọ̀dọ́gba ni pé tẹ́ bá sọ Allahu Akbar tán ẹ àdúrà tẹ́ bẹ̀rẹ̀ sọ̀láàt ẹ ṣe a'udhu billahi minash shaitani rajim ẹ rahim so ètò àwọn náà sọ ẹ̀rí ń bẹ fún ṣùgbọ́n ẹ̀rí rẹ̀ kò tọ́ka sí ń ta fẹ́ tó ẹ̀rí tó tọ́ka sí ìtawí. ìdákẹ́ ẹlẹ́ẹ̀kejì òun kó tó di pa àrùkù so ibẹ̀ yẹn èèyàn dákẹ́ lódiwọ̀n tí mímí ò fi padà sípò èèyàn dákẹ́ lódiwọ̀n tí mímí ò fi padà sípò so anabi máa tún dákẹ́ bá tọ́ a ti rí wípé àwọn àdúrà tá a máa fi bẹ̀rẹ̀ àwọn sọ̀làwátì wa oríṣi mẹ́ta ni èyí tó ga jù nínú wa náà lè tó jẹ́ pé à ń fi ń ṣe ẹ̀yìn fọ́lọ̀ à ń fi ń ṣe ẹ̀yìn fọ́lọ̀ eléyìí tó pọ̀ wọlé òun náà lèyí tó jẹ́ ìròyìn èyí tá à ń fi sẹ́yìn fọlọ́ ni bí èyí tó sọ pé subhanaka allahumma èyí tó pọ́wọ́lé ilé tó jẹ́ ìròyìn látọ̀dọ̀ ẹrú sí ọ̀dọ̀ ọlọ́n nípa sísìn tó ń sin lọ́n wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa oríṣi kẹta oná lè tọ́já dùá allahumma ba'id bayni wa bayna khatayaaya. ìdí nu tápá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí ahmed ibn hanbal tó ń fi ṣẹ̀ṣà subhanaka allahumma ó lòun lọ ga jù nítorí pé òun ló ṣe àkójọpọ̀ fífi ẹ̀yìn fọlọ̀ ṣùgbọ́n eléyìí tó sọ pé wajjahtu wajhiya lilladhi fatara as-samawati wal arda hanifa ìfúnni níròyìn ni eléyìí tó ń wá látẹnu ẹrú sí ọlọ́run bóun ti ṣe ń sin ọlọ́run. bákan náà èyí tó sì jáde ọwọ́ àánú rẹ̀ Allahumma ba'id bayni wa bayna khatayaya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ̀tọ́ o ká lọ́sọ̀ láti lára o sí àkókò rẹ̀ o àyàfẹ́ ni tó bá ń dà níyàn pé òun fẹ́ pa sọ̀láàtì méjì pọ̀ bí onírìn àjò àbí kọjá pásíkò ogun la wà kọlọ́ mọ́jà arógun àbí aláàárẹ̀ kọ̀tọ́ ká lọ́ sọ̀láàtì lára nítorí nǹkan míì tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tiwa àwọn ìsìn lọ́hùn wọn kàn máa jà pọ̀ ni àjàpọ̀ ìní ìjọ aláìní kan ṣe lójú bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ nínú wọn máa ṣe wọn ò ní ṣe sọ̀láàtì lákòókò rẹ̀ ẹ̀yin sì ń fẹ́ kọ́lọ́wọ́n bó fún yín ní tẹ́ ń fẹ́ lákòókò rẹ̀ ìtọ́lọ́ ní kẹ́yìn ó ṣe lákòókò rẹ̀ ẹ̀yin ẹ̀ sì ṣe sẹ́ẹ̀rí kọ́lá bòsì ni kò sì tọ́ o ká máa gbójú ká máa fi wo sánmà nígbà tá à ń bá ń ṣe sọ́lá haram ni o kò tọ́ ká máa wo sánmà torí ẹ̀ lànà bí sallallahu alaihi wasallam ní sẹ́rù ọ̀bà yìí bọ́ọ̀lù ó lè rán ẹyẹ sí yín tí ó fà yín lójú yọ nígbà tẹ́ ń bá ń wo sánmà lórí sọ́lá tì yín nínú àwọn àkàtà kórìíra nínú sọ́lá tì jama òun náà ni ká máa wọ̀ tún ká máa wò sí ká máa wò yín wọ̀n nínú sọ́lá tì wa eléyìí ti bà àwọn èèyàn jẹ́ láfíríkà wa kìí sí láwùjọ yorùbá lásán kìí sì sí àwùjọ haúsá lásán àní gbogbo áfíríkà tẹ bá lọ sí mẹ́kà lásìkò tí gbogbo èèyàn bá wá ń ṣe hajj àbẹ wà ní madina lásìkò táwọn èèyàn bá wá ṣe ziyara masalasi anabi muhammad sallallahu alayhi wa sallam nǹkan ìyàlẹ́nu gan-an lọ́rọ̀ àwọn áfíríkà máa jọ lójú gbogbo àwọn èèyàn gbogbo àwọn lárúbáwá wọn wá jókòó wọn máa bi wá léèrè pé ah, àwọn èèyàn yìí báyìí àwọn ò láǹfààní àti gbọ́n pa ẹ̀sìn islam àwọn ò nǹkan kan pa ẹ̀sìn islam ni àti lèmáàmù àtẹnitọ́ jẹ́ aláìmọ̀kan àtẹnitọ́ jólùmọ́nù wọn wọn kàn máa ṣe sọ láti wọn máa wọ̀ tí wọn máa wò sí ni ah ó yà wá náà lẹ́nu ó yà wá lẹ́nu àfìgbà táwọn náà tó délé lárí pé ah àti tọrọ fún kálí ni gbogbo èèyàn kálukú wọn máa wọ̀ tí wọn máa wò sí ni nínú sọ láti wọn òun ṣeré ni wọn àti èsè kò ń jó iwájú ọlọ́run ọba lọ́ọ́ máa wá kò tọ́ ká máa wọ̀ tún ká máa wò sí nínú sọláàtì wa kódà gan ọgbọ́dọ̀ máa wọ ọkàn àníbi tó forí kàn lọ́ọ́ máa wò nínú sọláàtì rẹ̀ ẹ dákun ẹ jẹ́ amójútó eléyìí torí pé ojú tẹ rí yẹn ẹyinjú kì í rí nǹkan kan àfi kọ́kàn tẹ̀lé tí ẹyinjú bá ti rí nǹkan kan tọ́kàn bá ti tẹ̀lé ọkàn kò nídìí sọ́láàtì sọ́láàtì yẹn padà wọn á máa já sí bí ìgbà tí yẹn ń sàṣe dànù ọlọ́run dákun má ṣe wá lálá ṣe dànù torí délé à ń fẹ́ kọ́ fọkàn náà kó fi máa sin lọ ọkàn rí ò sì lè jẹ́ ní tó fi sin lọ tí ó wà pẹ̀lú rẹ nínú sọ́láàtì rẹ yẹn àfi kọ́ máa wo ibi tó forí kàn ìgbà tá a ló lè wo ibòmíì iná nígbà tó ń bá ń sàtáyà tó ń mọ̀ wọ́ ọmọ àká rẹ eléyìí tó ìgbà náà ló tó wo ibẹ̀ yẹn kò sì tọ́ nínú ta kórira òun náà ní kéèyàn máa di ojú rẹ̀ nínú sọ́láàtì ọmọ wa díjú nínú sọ́láàtì òní yájú kí ló dé ó nítorí pé òun fẹ́ òun fẹ́ tara rẹ̀ máa bẹ̀rù ọlọ́ọ̀ni àà ò àà ò má díjú o ńgbà tí èsì pẹ́ lẹ́sìn mi ni o mùsùlùmí ìdíjú nínú sọ́láàtì mùsùlùmí ìdíjú nínú sọ́láàtì bó tilẹ̀ jẹ́ pé imaamu ibn qayyim rahimahullah ọlọ́rọ̀ tó sọ lórí eléyìí nínú túrà rẹ̀ zadal ma'ad òun wò pé tó wá pé léyìn ni ó jẹ́ ọ bẹ̀rù ọlọ́ọ̀ àà eléyìí ebe òfin ọlọ́run bá náà sọ pé ká yapa sílànà àwọn ni gbàdọ̀ yẹ pé àwọn kan tí wọ́n tí wọ́n bá ṣe nǹkan kan àbádùn àbí kìnnì kan wọ́n di ojú wọn ni kò sí nínú ìlànà ẹ̀sìn Islam bákan náà kéèyàn wá fi nǹkan kan kó fi bojú rẹ̀ kó fi bo ojú rẹ̀ bí aṣọ kó fi bojú ńgbà tí wọ́n ṣe sọ́lá àá kò tọ̀nà àyàfóbìnrin àfóbìnrin tó bá wà níbi táwọn ẹni ẹlẹ́ni ó ti rí kó bojú rẹ̀ kò sí tó burú mbẹ̀ tọ́ bákan náà ká jókòó bá já tí ṣe máa jókòó kọtọ ò nínú sọláàtì wa òun náà ní kẹ fawọ ẹdínyín kẹ fawọ ẹdínyín kẹ fi lélẹ̀ kẹ wá ká ẹsẹ̀ yín méjèèjì síwájú kẹ nàró rẹ̀ kẹ nàró ẹsẹ̀ yín méjèèjì kẹ ká síwájú so eléyìí ni wọn ń pè ní iqa'un ka iqa'il kalb kẹ jókòó kẹ bí ajá ti ṣe máa jókòó bákan kí wọn máa ṣeré kéré nínú sọláàtì bó ṣe ń fọwọ́ rẹ̀ kẹ̀ ni wọn máa fọwọ́ ra kùn bí ti ṣe ń yánwó lẹ́ẹ̀mẹ́wàá ni wọn máa tún ẹlòmíràn máa fọwọ́ ra àrùngbọ́n rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ni erékeré lélẹ́yìn ẹlòmíràn máa fọwọ́ ra nú bí ìgbà tí ń sọ pé ta inú dẹ̀ra la wà ẹ káàbọ̀ bákan náà fífọwọ́ dákàràdì kọ̀tọ́ kọ̀tọ́ kọ fọwọ́ dákàràdì nínú sọ́láàtì kó o tún máa wo nǹkan tó ṣe pé yóò mú ọkọ àìrójú nínú sọ́láàtì kọ̀tọ́ bí kọjá pé ìtẹ́ tí oríṣiríṣi àwòrán wọn yà sí àwọn ń wo àwòrán pé ah àwọn ẹni tó ya àwòrán yìí wọ́n pé orí wọn pé pọ̀ orí wọn pé pọ̀ rárá o kò tọ́ bákan náà kọjá yìí pé òfin kankan sápò rẹ̀ tó lè máa bi àìròjúbọ̀ tó lè máa kọ́ àìròjúbọ̀ bí ansẹt òfin ilẹ̀ ní títàn lẹ̀ wá ń pè lẹ́ẹ̀mẹ́wàá ọmọ wa gbé o ọmọ gbé yẹ̀wò ta lè léyìí ta lè léyìí ṣé òun sin náà nù àbò ni ká tẹ́wọ́ sílẹ̀ gbalaja bí ajá kò nígbà tá a bá forí kanlẹ̀ bákan náà kò ká nígbà tá à ń pàtẹ tá à ń pàgbẹ́ mára àbí àbí tọ̀ mára àbí só mára kọ̀tọ́ kọ̀tọ́ o nígbà tí èèyàn bá ń ṣe sọ́láàt bákan náà èèyàn ń pa só mára ń gan kọ̀tọ́ kò sì tọ́ kéèyàn kéèyàn máa ṣe sọ́láàt nígbà tí wọ́n ti gbóúnjẹ kalẹ̀ oúnjẹ tó jẹ́ pé ń wù ọ́ tó o sì lè jẹ so tó bá ṣẹlẹ̀ báwọn ọkọ̀ọ̀kọ̀ lọ jẹ́ńjẹ náà gbọ́ bá wá jẹun tán ọmọ wa bọ̀ wá sí lọ. ká tún fa aṣọ ká wí aṣọ mọ́mú àtẹnuwa kọ̀tọ́ bákan náà kéèyàn kó irun rẹ̀ kọ́ kájọ aṣọ rẹ̀ náà kọ́ kájọ akórira rẹ̀ ọ̀ṣọ́ aṣọ rẹ̀ lẹ̀ wọ́n ka ṣòkòtò rẹ̀ òkè tẹ́lẹ̀ náà ṣòkòtò rẹ̀ ṣe bí wọ́n ti ní kò gbọ́dọ̀ tayọ kókósẹ̀ ṣòkòtò tí ọ̀tá kókósẹ̀ ló fi wá sí náà kèsì pé ṣòkòtò tó ẹgbọ́n fi ń sẹ́ lọ ọwọ́ adébí sọ láti ọwọ́ ń ka òkè kọ̀tọ́ bákan náà apá ẹ̀wù rẹ̀ má ka òkè sọ́ọ̀lẹ̀ Islam ọgbà kọ́ ka òkè akórira rẹ̀ tó bákan náà kéèyàn máa yánwò nínú sọ́láàt akórira rẹ̀ kéèyàn máa tutọ́ sínú mọ́ṣáláṣí ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni ìpẹ̀sẹ̀ onani rẹ́ òun náà ni kò rí torí kò o kéèyàn wá tutọ́ sí àdójúkọ alkibla nínú sọláàt àbígbà tá a ṣe ẹ gbọdọ máa tutọ sí àdójúkọ alkibla ètò dáàjù fún ẹni tí gbẹ̀ngbà àbí tọ̀ngbà àbí ẹni tí só mú òun náà ni kó lọ só kó lọ lọ tọ̀ náà wá padà wá ṣe tí rómi tí ó ti so àbí ó ti tọ̀ àbí ìgbẹ́ ti jáde lára rẹ̀ kó lọ ṣe tẹ̀yẹ́mù kó ṣe sọ́láàtì torí de eléyìí eléyìí ni ó jẹ́ kó lè páyà ọlọ́run nínú sọ́láàtì báwo ló ṣe máa fẹ́ bọ́lọ̀ wọn bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ní ìgbà tó ń pàgbẹ́ mara tó ń paṣọ mara tó ń pàtọ̀ mara kò lè ṣeéṣe ká máa wò yín ká máa wò ọ̀hún nínú sọ́láàtì eléyìí tá a ṣàlàyé pa kórìíra yẹn ìjanilólè ni o eléyìí tí àṣetọ́ni máa ń janilólè nínú sọ́láàtì oríṣi méjì sí ni ọ̀nà táwọn èèyàn máa gbà wú ọ̀tún sí nínú sọ́láàtì eléyìí tó máa ń wáyé pẹ̀lú ara àti èyí tó máa ń wáyé pẹ̀lú ọkàn èyí tó máa ń wáyé pẹ̀lú ara nù kọ́ máa wò yín kọ́ máa wò ọ̀hún eléyìí tó sì máa ń wáyé gbára ọkàn òun náà ní kéèyàn mọ́kàn rẹ̀ kúrò nídìí pòǹsìn lọ́hùn pátápátá torí ẹ̀ ọ̀nà tá a lè gbà láti ṣoògùn rẹ̀ òun náà ni wípé ká tu itọ́ sí apá òsì wa lẹ́ẹ̀mẹ́ta ká sì ṣe a'udhu billahi minash shaitani rajim ká tu atẹ́gùn bí ẹni tutọ́ sápò òsì wa lẹ́ẹ̀mẹ́ta káwá sí a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n o ọ̀nà kejì òun náà ní ká rí i pé a gbé ojú wa kúrò ní àdójúkọ alkebla a sì ń wo ibi tá a forí kan. a ní ìlànà ọlọ́run lábẹ́ òfin ṣẹ̀ríyà ìtànàbí sallallahu alaihi wasallam fi máa wá òun náà ní kíkà máa fi nǹkan kan dí gàgà wájú wa eléyìí tá à ń pè ní as-sutra imam àtẹni tí ń dá sọ̀láàtì sí wọ́n máa gbé nǹkan síwájú wọn wọ́n máa ṣe sọ̀láàtì lẹ́ni tó gbé sutra síwájú wọn sutra yẹn ó dùn níwájú wọn gẹ́gẹ́ bí ògiri kò sì sí tó burú kọjá pé àfòpó kan níwájú wa àfi ṣe sutura àbápàtà kan àbígi kan àbígi kúkúrú kan káfi ṣe sutura kò bá jẹ́ ọkùnrin kò bá jẹ́ obìnrin ní ṣe sọlá kò bá jẹ́ lílẹ̀ wà kò bá jẹ́ orí ìrìn àjò kò bá jẹ́ sọlá títọ́jú ọ̀ràn ẹ̀lẹ́sìn àbí náfìlà ṣùgbọ́n ẹni tó wà lẹ́yìn imam òun ò bùkátà láti fi nǹkan kan dí gàgà wájú rẹ̀ o nítorí pé sutratul imam sutratul ma'mum imam fi díwájú òun náà ni sutura fún eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn lè gba iwájú máàmù kọjá wọ́n lè gba iwájú máàmù kọjá kò sí ní tó burú mbẹ̀ kọ́n sàmà ti gba iwájú ìmáàmù kọjá kọ́n sàmà ti gba iwájú ìmáàmù kọjá ṣùgbọ́n o a ti mọ̀ yín pé téèyàn bá ti fi sutura síwájú tó ti fi nǹkan kan dí gàgà iwájú rẹ̀ ẹni tí ó bá kọjá ẹ̀yìn tá a fi díwájú wa ní ọgbà ẹ̀yìn tá a gbé síwájú wa ní ọgbà kò sì nídìí kẹ́ sọ fún pé kó má kọjá ń gbà wàyí o tó bá ṣe wípé ẹnìkan wá kọjá láàrin ẹni tí ń ṣe sọ̀láàtì àti sútra rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pọ́ńtìn ọ̀sẹ̀ lọ. ìdánabi sallallahu alaihi wasallam tó sọ pé ọ̀yẹ̀kẹ́ ti torí rẹ̀ dúró fógójì ọdún nù ìní wọ́n ń tẹ òfin ọlọ́run ọba lójúmọ́ lẹ́ba kò tọ́ o torí ẹ̀ ní Islam ṣe sọ pé kí wọ́n dọ̀ dúró tọ́ ọba gbà kò burú kí wọ́n jà níjà kò tí ọ̀dánù torí pé ṣe tọ́ nílà Ànábì sallallahu alaihi wasallam ń pè ọ́. ǹjẹ́ tó wáyé pé imam ní ẹnìkan bí obìnrin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ajá dúdú gba wájú rẹ̀ kọjá àbí ẹni tí ń tẹ̀ ń dá sọ láti ṣe ni ìní obìnrin ńlọgba wájú ẹ̀ kọjá kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ajá dúdú tí ò bá sì fi gàgà síwájú tí ọ̀kan nínú wọn bá lè kọjá níwájú rẹ̀ ǹjẹ́ sọ láti bàjẹ́ ǹjẹ́ sọ láti bàjẹ́ bí àbí sọ láti ó bàjẹ́ ìyapa láàrin àwọn olùmọ̀ ìyapa láàrin àwọn olùmọ̀ eléyìí tí apá kan nínú wọn sọ òun náà ni pé kíkọjá nǹkan kan nínú nǹkan yẹn níwájú èèyàn ó ba sọ̀láàtì yẹn jẹ́ nígbà tí àwọn míì táwọn sọ pé kò ba sọ̀láàtì jẹ́ ẹ̀rì pọ̀ bá ní lẹ́rù kò jẹ́ kí obìnrin tó ti bàlágà ọgbà wájú rẹ̀ torí ẹ̀ fi nǹkan díwájú yín ó bá ní lẹ́rù wípé kò jẹ́ kí ajá dúdú ọgbà wájú ẹ̀ àbí kẹ́tẹ́kẹ́tẹ́ eléyìí jẹba. níbo láti máa gbé ọwọ́ wa méjèèjì sókè nínú sọ̀lá níbo àti bo àti bo a gbé ọwọ́ méjèèjì sókè gẹ́gẹ́ bó ṣe wà nù hadith Abdullahi bin Umar radiyallahu anhuma هنا رأيت النبي صلى الله عليه وآله وسلم افتتح افتتح التكبير في الصلاة فرفع يديه حين يكبر حتى يجعل حتى يجعلهما حذو منكبيه، وإذا كبر للركوع فعل مثل ذلك، وإذا قال سمع الله لمن حمد فعل مثل ذلك، وقال ربنا ولك الحمد متفق عليه. عبد الله بن عمر رضي الله عنه أني موريتان النبي صلى الله عليه وسلم بابير صلاة وما سقي الله أكبر يا أكبر مجيجي سوكي yóò gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè títí tọwọ́ méjèèjì ó fi dọ́gba pẹ̀lú èjìká rẹ̀ méjèèjì nígbà tó bá tún sọ Allahu Akbar fún kò yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè nígbà tó bá sọ pé sami Allahu liman hamida ti ń gbé orí sókè láti bí ìforí láti bí rúkú yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó di àyè mẹ́ta nìyẹn Nafi' mawla Abdullahi ibn Umar òun náà gba ìgbà ọ̀rọ̀ kan látọ̀dọ̀ Abdullahi ibn Umar ó ní anabi sallallahu ó ní tí ibn umar tó bá wọnú sọlá tó máa ń ṣe allahu akbar tó bá bẹ̀rẹ̀ sọlá tí yóò sọ pé allahu akbar wa rafa'a yadayhi yóò sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa idha raka'a tó bá tún rúkú rafa'a yadayhi yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa idha qala sami allahu liman hamida rafa'a yadayhi tó bá tún sọ pé sami allahu liman hamida yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa idha qama min ar-rak'atayni rafa'a tó bá tún dìde láti rákà ẹlẹ́kejì tó lọ sí rákà ẹlẹ́kẹta yóò tún gbé ọwọ́ rẹ̀ méjèèjì yóò tún gbé sókè o wa rafa'a dhalika ibn umar ila nabiyyi sallallahu alayhi wa sallam abdullahi ibn umar radiyallahu anhuma ó ní ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ló ń tiri gbogbo eléyìí akhrajahu al-bukhari al-imam al-bukhari ló gbé jáde eléyìí túmọ̀ sí pé àyè mẹ́rin láti máa gbọ́wọ́ sókè ní ìgbà tá a bẹ̀rẹ̀ sọ́láàt nígbà tá a bá ń roko nígbà tá a máa ń gbórí sókè láti roko àti ìgbà tá a bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta eléyìí jẹ́ àwọn àyè mẹ́rẹ̀ẹ̀rin tá anabi sallallahu ti máa ń gbọ́wọ́ sókè nínú sọ́láàt rẹ̀ àmọ́ nínú rákà ẹlẹ́ẹ̀kejì yóò gbà ọ sókè nígbà tí máa ń lọ rúkú yóò gbà ọ sókè nígbà bá dìde láti rúkú bẹ́ẹ̀ náà ni yóò sin rákà ẹlẹ́kẹta àti rákà ẹlẹ́kẹrin ṣùgbọ́n tó bá dìde lọ sí rákà ẹlẹ́kẹta nígbà tó bá dìde dúró tán ni yóò tó gbọ́wọ́ sókè yóò sọ pé Allahu Akbar eléyìí jẹba ṣùgbọ́n a rí i pé àwọn míì máa ń gbọ́wọ́ sókè níbi tó pọ̀ ju eléyìí lọ eléyìí wá nínú hadith Malik ibn al-Huwayrith radiyallahu anhu كان النبي sallallahu الله عليه وآله وسلم يرفع يديه في كل خفض ورفع pànàbí sallallahu alaihi wasallam máa ń gbọ́ rẹ̀ sókè níbi gbogbo gbígbórí sókè àti gbígbórí sílẹ̀ nínú sọ̀láàt ibẹ̀ yẹn ni ni wọ́n ti rí ẹ̀rí eléyàn ṣùgbọ́n àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ sọ pé rárá ọ̀wá yìí mẹ́rin láti máa gbọ́ sókè nítorí pé nínú hadith abdullahi bin umar radiyallahu anhuma tó wá lọ́dọ̀ bukhari ó ní wa kana la yarfa'u yadayhi fi ghayri hadhihi al-mawadi' pànàbí sallallahu alaihi wasallam kì í gbọ́ sókè láwọn àyè míì tó yàtọ̀ sáwọn àyè yìí ìdí nìyí táwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀ sọ pé àní gbọ́ sókè níbòmíì tó yàtọ̀ sáwọn eléyìí eléyìí ló fà á ló fi jẹ́ kí tá a bá rẹ̀ nìkan ti ń gbé sókè gbé sílẹ̀ ní gbogbo gbígbórí sókè gbígbórí lẹ̀ à níta kò ń torí pàdé ti Malik ibn al-Huwairi tọ́ka sí bó tilẹ̀ jẹ́ pé ìta sàlẹ́sà ni pé rárá a máa ṣe bẹ́ẹ̀ láwọn àyè mẹ́rin tí hadith Abdullahi ibn Umar radiyallahu anhuma tọ́ka sí kíni àti kíni àti kíni ńlọ́tọ́pá lè ṣe nínú àwọn sọ̀làwátì wa ọ̀tọ̀ nígbà tá à ń bá ń bá lọ wípé kọjá wípé bọ́yá àti bẹ̀rẹ̀ sọ̀láàtì àǹtí wa wí láwà ni wa àti ìwé tán kò burúkú owó tán kò burú kó wé tán lórí sọláàtì eléyìí kò sínú tó ba sọláàtì jẹ́ bákan náà tó bá pẹ́rù borí irú ètí àwọn lárúbá kan máa ń lò ní lọ́ọ́ fẹ́ gbé sórí rẹ̀ ó ti wà léjìká rẹ̀ ó fi wá sí Allahu Akbar ó bẹ̀rẹ̀ sọláàtì kò sí tó burú pé kó fi ìborí yẹn kó fi borí rẹ̀ lórí sọláàtì bákan náà èèyàn fẹ́ da aṣọ rẹ̀ bora aṣọ ti wà ní èjìká rẹ̀ ó wá da bora lórí sọláàtì rẹ̀ bóyá tutù mú kò sí tó burú ń bẹ̀ tọ́ bákan náà tí èèyàn bá jẹ́ pé èèyàn fẹ́ rìn síwájú àbó fẹ́ wá sẹ́yìn tí ìrìn yẹn ò bá sá ti pọ̀jù kò sí tó burú ń àbí ìmáàmù ni wọ́n fẹ́ gun mímbàr àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí ní tó burú ń bẹ̀ nígbà tó wà lórí sọ́lá àbọ̀fẹ́ sọ̀kalẹ̀ kò sí ní tó burú ń bẹ̀ àbọ̀fẹ́ tutọ́ sápọ̀ òsì rẹ̀ kò gbọ́dọ̀ tutọ́ sápọ̀ ọ̀tún rẹ̀ o kò sì gbọ́dọ̀ tutọ́ síwájú rẹ̀ ní ibi tí èsè mọ́sálásí nínú mọ́sálásí so ò gbọ́dọ̀ tutọ́ síbi kankan ò gbọ́dọ̀ tutọ́ síbi kankan tó bá fẹ́ tutọ́ nu mọ́sálásí tú sínú aṣọ rẹ̀ àbí kò ní ankachifu kan wọ́n yá ìkísà léwọ́ ló tu ìtọ́ rẹ̀ sí i tọ kò sí tó burú wípé ká pa ejò àbí ká pa àkekè ní ìgbà tá à ń bá sọ̀láàtì wa lọ kò sí tó burú ká pa àwọn eléyìí nínú sọ̀láàtì wa kò sí tó burú ká gbọ́ ọmọdé kékeré lọ́wọ́ nígbà tá à ń bá ń bá sọ̀láàtì lọ. alhamdulilayi rabbil alamin a dúpẹ́ fún Ọlọ́run ba <clears throat> Ọlọ́run kí wa san àwọn olùmọ̀ wa ní ẹ̀sùn lórí ọ̀rọ̀ náà ni àti gbọ́n yẹn bá a ṣàlàyé lọ́kànjọ̀kan nípa báwo ni a ṣe ṣe àsọlá kájọ ẹni tó gbìyànjú ká rí tiwa mú ká sì rí múlò ti dáadáa kọ́ sí wa láǹfààní láyé àti ní ọ̀la àlìkíyàmá ibi báyìí náà ni a dúró sí ní alẹ́ tó ní ẹjá pàdé àwọn olùmọ̀wádìí dé àsìkò yìí ní ọ̀la kọ́lọ́sọ̀wájú ọ̀la lọ assalamu alaikum wabarakatuh